My baby, not wonder woman. Oh, you're my superwoman. Wonder Woman bẹ́ẹ̀ ni Wonder Woman láti ọwọ́ Davido òun gangan lẹ gbádùn tán yẹn ṣé wáyé nínú fídíò yẹn you can see all these beautiful beautiful baby mamas <laughs> tí one, wà ń bẹ̀ lọ́lọ́kan òjọ̀kan tó tún gbé bébí wọn dání you know it's good good good good a very very proud thing to be a mother and still slay and look beautiful mo gbé fún Davido torí pé kí ni ó wà on point amóye àwọn artist náà máa ṣe fídíò tó ṣẹ̀ ní involve baby mama o ti ẹni mẹ́tí bébí máa ọkàn jẹ́ but eléyìí yàtọ̀ i was very very proud of Davido torí pé kí ni ó ṣó gbogbo àwọn baby mamas ẹ̀ níbẹ̀ oh Davido I give it to you torí pé kí ni kò ní pé torí òun ò fẹ́ wọn o òun rọ́ wọn sẹ́yìn ó jẹ́ kọ́ mọ̀ wípé kí òun appreciate wọn they are so beautiful they are so beautiful orin tó kù wá súnkàn ni láti ọwọ́ the king himself Adékúnlé Gold ṣé ti ready hmm. ó ti pẹ́ ta ti play orin but ó ṣì ń gba yagiyagiyagi people keep requesting Busola what's wrong with you we want ire ire ire ire òṣè ire ire ayọ̀ ó ń pè mí o ó ní kí n máa oríire máa máa pè yín náà ni yóò pè ìṣòwò yóò pè ìṣọlá yóò tún pè yín sí àìkú baálẹ̀ ọ̀rọ̀ orin tí máa máa tẹ̀lé ẹ máa máa mọ̀ máa máa já yín sí lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tí a bá padà dé ire on point by Adekunle Gold let's enjoy.